I want you to marry me. Oh shit! No! Ṣé kò tí mo deserve lọ́wọ́ ẹ Despite the fact everything. everything tí mo ṣe fún ẹ. alami my dream how ah. i wish it come true gbogbo àdúrà mi ní kí alami kó wá sí mi múṣẹ sinima yìí ó alami epsilon movie production ló gbé jáde. five years ago last yan síbẹ̀ ta la sin síbẹ̀. ó ní mi ò mọ̀ mi mọ̀. look at it sinimá titun aláàmì my dream the movie when a dream is becoming a nightmare a war zone a taboo then you begin to see fire brimstone unimaginable aláàmì my dream ẹ story ẹ directing ẹ technical ẹ tún glamour this is how it's supposed to be professionally this is Okiki Afolayan concepts a movie written produced and directed by Okiki Afolayan starring Odunlade Adekola Femi Adebayo Bolanle Ninalowo Nino Tayo ṣọbọlá títí àbálògùn látífàdé di méjì ọpẹyẹmí ayéọlá adéníyí johnson jamiu azeez fọláńlé abdulsalam àánú mercy nínú sinimá titun yìí aláàmì my dream ó ti jáde sórí fcd nìkan ẹ ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo iṣẹ́ tó bá ti ń jáde tó ní kìmí tó halẹ̀ tó milẹ̀ tó mi gbóró títí tí ilé iṣẹ́ epsilon movie production ló tọ́jú tó ń ta. keep it away from you keep it away. oṣù mọ́nátọ́ is in my head don't you understand. àmọ̀ pé àmọ̀ pé àmọ̀ pé Àjàbí ìjì àmọ̀ pé àmọ̀ pé àmọ̀ pé ìjì ńlá ìjì afẹ́fẹ́ ni wọ́n wọ́n ń jà bí ìjì kiri ìjì rárá tó ń fafẹ́fẹ́ gbígbóná eh, eh, eh. ẹ máa ṣọ́ra wọn lórí pé mo wí o mo wí o mo wí o mo wí o mo wí o mo sọ bódò tó dákẹ́ rọ́rọ́ ń gbé ni lọ àmọ́ pé o ajá bíi jì àmọ́ pé àmọ́ pé ìyá àmọ́ pé ọmọ mi mo dẹ́mọ̀ adémídé adémídé adémídé adémídé wọ́n ti pa mí lọ́mọ o adémídé adémídé ṣé kò sí kan tó ṣe ẹ́ mo gbúrò bọ́ ni. too. I heard the gunshots. You heard the gunshots? And nothing happened to you. I don't, I don't understand. okay, let's go. But let's go and see Daddy. No, no, no, let's go Maybe let's go home. No, Ademi, Ademi, let's go home. Let's go home, oh. Let's go. No, no, no. Leave your daddy alone. Leave your daddy alone. Let's go home. Ní adé mi, ní ìbàlẹ̀ wá jókòó sí mi. àmọ̀ pé yé yé Àjàbí. ìyá dèmi. ẹ wo me i no dey do ayemi so but this kind thing don happen to me before nígbà tí ọkọ mi kú then say make i come ṣùpọ̀ ẹni tó fún mi lópò fún gan-an ó ju ọkọ mi lọ ó tú ọkọ mi bí lọ́mọ àmọ́ ńgbà tí mo bá wọn ṣàgídí títí títí títí tí mo kó àwọn ọmọ mi méjèèjì tí mo fẹ́ máa sá lọ bó ṣe pàkọ́ mọ́ mi lọ́wọ́ nìyẹn bí mo ṣe fẹ́ra burúkú mi balẹ̀ nìyẹn kó má bàa pa kejì mọ́ mi lọ́wọ́ kí n bá lè jèrè ọmọ. <sighs> Ọlátúnkẹ́ mi ọmọ mi ṣebí nítorí ọmọ la ṣe ń jìyà hmm. gbogbo ìyà tóbìnrin bá jẹ nílé ọkọ ṣebí nítorí ọmọ ni. lóòótọ́ ni àmọ́ ó jìnnà síra wọn kò sẹ́ni tó ń fi kú wọ́mọ yín káàkiri ẹ jọ tí grandma ò bá sí níbi tán ti yìnbọn mádèmídé lánàá kí la bá máa sọ lẹ́nu yìí they want to kill my son my son did not offend anyone why ọmọ mi ṣẹ̀ṣẹ̀ wọlé yìí ni kí ni reason tó ṣe fẹ́ pa mí lọ́mọ. ó mà ṣe o àlejò ọmọ adìyẹ dúdú lọ́bẹ̀. kí ni ìtumọ̀ yẹn. ní ọjọ́ tó fẹ́ sin bàbá orí tókè ni mo rí àpẹẹrẹ irú ilé tí mo ti fẹ́ ọkọ. ẹ má jẹ́ mọ̀mọ́ jáde ti hàn ẹ̀yìn ìwọ ìwọ ẹ lọ dúró ti mọ̀mọ́ ọ̀ya. ṣẹgbẹ́ kó dógun ni àbí kó yanjú ṣẹgbẹ́ kó dàrú ni àbí kó yanjú ọ̀rọ̀ ọmọ rẹ báwo ni wọ́n ṣe. lójú yàrá ìyá rẹ bẹ́ẹ̀ ni lójú yàrá ìyá bàbá rẹ. ẹbá ọmọ tí ò bá ti ní ìyá tó dáa tẹ́lẹ̀ ìyá oníyá ò lè jọ lójú. kóró gbá lẹ́nu ẹ àbò fẹ́ kú láàyè ni. ìka ọmọdù filẹ̀. wo òkú ẹ̀gbọ́n wa la fẹ́ lọ sí o adakẹ́ kú ò lọ́nà àwọn ò bá ti jà wa o bẹ́ẹ̀ bá sì fẹ́ jà lákọ̀ọ́ làwa náà wà nìkan lákọ̀ọ́lá wà kíkì la wà kíkọ̀ tẹ́lẹ̀ dákẹ́ tẹ́lẹ̀ lọ. ọláolú àmọ̀ pé òsọ̀tàn fún ọ ni pé bókú tó gbé dání ìbá ìwọlẹ̀ èèyàn tí ó lọ sí ó gbọ́. ẹ nítorí pé abẹ́kẹ̀ kú náà láti gbọ́dọ̀ sí èèyàn tí ó lọ fún ọ̀n tilẹ̀ yìí. ẹ já gbòkú sí kòtò náà káwá wọ ọmọ àlè tí ó tẹ̀lé bá àgbọ̀ mi rọrùn. ṣẹgbẹ́ kó dóògùn ni àbí kó yanjú ṣẹgbẹ́ kó dàrú ni àbí kó yanjú ọ̀rọ̀ mẹ́rin ló ní má ṣe. ẹ jẹ́ pààrà pọ̀ kájẹ́ lójúṣu àwọn lójúṣu àwọn ò ṣe mi ànígbà o ẹ̀gbọ́n mi ànígbà o. ẹ̀gbọ́n mi àní ìbẹ̀rẹ̀ ogun láwọn kò sẹ́ni kankan tó mọ máa rí ẹ̀ torí pé ìgbà ò orúkọ ní sani ẹ̀ bá jẹ́ kájẹ́ that's serious o báwo lè ṣe padà wá sin òkú bàbá tókè. sin òkú bó sí lásán la padà rì mọ́lẹ̀ lẹ́ǹkùlé ah, ah. àwọn aṣàjẹ́ ògbókù sílẹ̀ eh? bóyá wọ́n sún jẹ ní o wọ́n sọ ni o kò sẹ́ni tó yé títí dèmi. Ah, ìyẹn ga o ẹ eh, but kí nìyẹn wá ní í ṣe pẹ̀lú ọmọ títí mi. ìjẹ́ <laughs> tí ẹ mọ orú ọkọ tẹ fẹ́ ṣé ẹ mọ ọkọ tẹ fẹ́ gangan ká ní ẹ mọ orú ọkọ tẹ fẹ́ ni ẹni máa béèrè irú nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi yẹn ìjẹ́ ah, ẹ mọ oríkì ọkọ yín. ọlá olúwa ìṣọ̀lá mo mọ. <laughs> ọlá olúwa ìṣọ̀lá akékaka kọ́ lọ́rọ̀ ò gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ fẹ́ ṣe ọmọ ọká tó bímọ sílẹ̀ tó bóró èjòlá tó bímọ sílẹ̀ tó bí èmọ̀ bàbá ẹ̀ bímọ sílẹ̀ ó bí ìyọnu ìṣọ̀lá tó lóun ò ṣògùn kà mọ́ tó wá gbé arúgbó alárúgbó lọ sínú ìgbẹ́ lọ ṣògùn láyà ìtumọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ta ló ń jẹ́ gbogbo orúkọ tẹ́ kalẹ̀ yìí. ó láàkì kàkà ni ọkùnrin àtàtà. ọkọ mi. Hmm. ẹ jẹ́ kí n sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ọjọ́ kan kẹ́ ẹ lè mọ orú ọkọ tẹ́ ẹ fẹ́. ọlọ́run ṣeun. Ọlọ́run ah, ah, ah, ah ìyá tókè. ọkọ mi. ọ̀pọ̀ ń bọ̀ lọ́jà lónìí. ẹ pẹ̀jáwìrì ló já sí mi kílẹ̀ náà wá ṣe lọ́jà. ẹ̀yin mo wá ra nǹkan kékeré kan mo fẹ́ fi dún kankan papọ̀. Mm. bẹ́ẹ̀ ti rí. <laughs> àtàjèrè. àmín ẹ máa rọra o ẹ ṣeun. ah agbọn. ẹ̀sìn bàbá ọkọ mi kò ní omi bẹ́ẹ̀ èló lélẹ̀. múrí márùn ni ah, ah. múrí márùn ni. ẹ níbi méjì sí mẹ́ta mo fẹ́. Ah, ó ṣe é tán ni wọ́n ti pẹ́ tètè dé ni ó ṣe é tán ni. ń dà náà ẹ jẹ́ eléyìí twenty naira. èló lẹ́ ń pè bá. pọ́n mẹ́wàá. irú ìnájà àdìdìrín wo ni pọ́n mẹ́wàá mo ra nǹkan ní múrí mẹ́rin pọ́n márùn ẹ wá ní jẹ́ san múrí kan tẹ́ẹ̀mẹ̀ mú fìlà bí ẹni wọ́n sá lọ gbé lórí wá gbé kí ló ṣe kí ló fẹ́ ṣe ta ni. yéèso oh! kí ló ṣẹlẹ̀. mo ra àgbọn ní múrí mẹ́rin pọ́n márùn ọwọ́ ní jẹ́ ọ̀sán ọmọ múrí kan wá gbé. ṣé wọn ṣẹ̀ṣẹ̀ máa wá ra bí ni wọ́n lè ná mọ́tò gọ́bọ̀. àbájọ ah, ìyá tókè mọ̀ ọjà rẹ lẹ wọn kó wálé wá bá ọ mọ lọ mọ lọ mọ lọ. kò sí lọ. yàdí ẹran tèmi o bẹ́ẹ̀ yàdí ẹran mi wọ́n kọ́ ẹgbàá bọ́ ni yàdí ẹran mi o. sọ fún ọkọ mi lẹ́ran lèmi náà ẹ ti ya wèrè bí yàn déwájú mi ẹgbẹ́ ni kò fi dábàtà ní síwèrè la ẹ̀yin náà àwọn olórí bú kọjá ẹ̀ lọ́lọ́ tẹ́ sọ sáwọn wèrè. kéèyàn kó ni ẹ ṣe máa ń wà ládàradà bá múrí kan ẹ múrí kan ọjọ́ yẹn abomi sàgbọ́n rẹ nù olóòrò látàárọ̀ jókòó kalẹ̀ òsì wọn nájà ọ̀bẹ nìkan kan nájà ti ta fún ọ. bẹ́ẹ̀ yẹn déwájú mi wèrè wèrè bá wèrè ra yín jẹ́. kó mọ̀ ṣe ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ni kì í dalẹ̀ kó bẹ́ẹ̀ kà mọ́ kó. yọlọ́rọ̀ bó lọ ṣe kí nígbà tó wá tó dé láàárọ̀ náà. kó lẹ ṣe tó fẹ́ kí torí mi lẹ ṣe wájà ayé ìṣẹ́yìn ni. Thank you. ìkàmọ̀dù olúwa àbúrò ni bí mo ti dá sẹ̀ríà fún wọn. àwọn kàtá ah! àjàtúkàdé àwọn kàtá ẹ̀jẹ̀ ń tú wọn lẹ̀ ẹ̀jẹ̀ ń tú wọn lẹ̀. Ah, olúwa mi ah, àrífín pọ̀ kàmọ lùmí ní bàbá mi níbí bí wọn ò bá tún wọn lẹ wọn ò tún nájà bímọ láyé ní ìdẹ tún wọn lẹ. ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé bínú bá dí gágá òyà nílà ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé. àtàrí mọ ah, ah, ìka mọ dùn láti ah, tẹ̀lé mi báyìí. irọ́ ni o ọlá olúmi kò pọ́síbù ọkọ mi mà là ń sọ̀rọ̀ pẹ̀ yìí mo ṣì rìn. mami adémi mo dáhùn adémi ọmọ mi kí lè ṣe fọmọ mi o adémi dà adémi adémi dé. yàrá àtúntà lẹ́ẹ̀ àtúntà àtúntà kí ni nǹkan náà. ọjọ́ tẹ ọjọ́ tẹ ọjọ́ tẹ ọjọ́ tẹ. bára rẹ dúró. ọjọ́ tẹ ọjọ́ tẹ. ọmọ mi lù. mo rọra náà ní domi. ní domi náà. Mommy discover my body. Ah! Mommy discover my body. Hospital cold on your body. Mo dáràn o. Mo dáràn mo gbé ẹ̀dẹ̀ ṣàánú mi torí Ọlọ́run. I'm liking it. Eh? you liking it? ah mo ti dáràn o. ọṣẹ. mọ mi ò ń jó mi lọ́wọ́ o. ọṣẹ. ọṣẹ. lójú rẹ óyá óyá wá bomi sí bomi sí. Ah. nǹkan ti ṣe mí o. ẹ bá mi mọ ọmọ mi jẹ́ kí n máa mọ ọmọ mi lọ ẹ jẹ́ jọ. yọ̀lá kí ni hospital your boy. ẹ jọ́ rẹ̀ rẹ́ sí mi. Ah ó náà dọkùnrin nu ọkàrè eh! ọkàrè. mo dára o mo dára o. Hmm. abájọ kò tẹ yé mi mọ́. jọ kí ni òye ẹ bẹ sọ fún mi kí ni òye ẹ bẹ. gbogbo tó wà nílẹ̀ iná ni. kí ni gbogbo tó wà nílẹ̀ you like this guy ah. is that a cry? Oh, but look at him kí ló ṣe. bó ṣe ló kà sọ̀rọ̀ sí ẹ̀ múra ẹ̀. stop kí ló jẹ́ olókà kí ló jẹ́ olókà àjọ gbogbo àwọn tí olókà tó wà lọ́wọ́ ẹ̀ látọjọ́ yìí kí ló ṣe fún ẹ kí ló fún ẹ sadness i mean disappointment sorrow tears n tó fún ẹ nìyẹn. and this is a guy that that jọ kí ló kù lára ẹ. it's local. and so kí ló ń jẹ́ it's local kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀yìn náà kí ló ṣẹlẹ̀ àgbẹ̀ ni màá àgbẹ̀ ni bàbá mi nà ó trader ni màámi wọ́n fẹ́ra wọn nà wọ́n bí wa nà ó why you why you sounding like oh, like it's a crime. John eh? kí ni àwọn èèyàn wa máa ma sọ kí ni àwọn èèyàn wa máa wí. my dear eh? you are not to live for anybody live for yourself do things that will make you happy All right? pick him up like a used shoe kó shine ẹ kó polish ẹ kó fi sẹsẹ pick him up like a used shoe. Eh? ẹ má mi fóònù yìí ṣàǹdún ṣàǹdún ṣàǹdún látàárọ̀ ni. ó ṣe máa já wọlé bẹ́yìn ah, ah. no cuts it nothing o kàn wọlé gbọ̀ngàn òde òde ẹ̀dọ̀ fóònù sí wọn kí ni túmọ̀ yẹn. ẹ má bínú ẹ má bínú torí ọlọ ẹ ṣe rí fóònù wọn tó ń dùn yìí ẹ mo mọ̀ wípé ara àwọn nọ́mbà tí wọ́n fẹ́ gbé ni ẹ torí ní ọ̀sẹ̀ tó kọjá bí fóònù wọn ṣe ń dún tó ń dún tó ń dún wọ́n sì ń bẹnu yàrá wọn fẹ́ disturb wọn bá ń tọ̀ ní pé wọn àmọ́ gbà tí wọ́n á rí pé ẹni báyìí ló pé wọ́n á ah, wọ́n bínú àtìgbà wọn mo ti pinnu pé àwọn ah, ò tún bá wọn jẹ mọ́ láyé yín gangan ló jẹ ìgbà mo sì mọ̀ pé ẹni yìí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú ẹ gbà. ẹ dúró jọ jọ olóò um, fún onímọ̀ràn kan ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn lọ́ọ̀ ìmọ̀ àwọn yẹn. ṣọlá ẹni tó jókòó yẹ ìjẹ mi ni iye kan lábàáwọn òde ju mẹ́ta lọ àkífẹ́wọ̀ pamọ́ fúnra wa. oh serious so ojú tí a ti sọ̀rọ̀ fún mi nìyẹn. ẹ má bínú. o ti gbàgbé pé mi ni mo gbà ẹ́ síbi iṣẹ́ àbẹ́mi kọ́ ni mo ni mo ṣe exam fún ẹ ó tọ́ ní jẹ́ ẹran létí. <laughs> ẹ má bínú. ẹ kì í ṣe báwọn ẹ ṣe rí èmi mo fẹ́ mú ọ̀rọ̀ tó bá wà láàrin ènìyàn méjì bí àṣírí tí o máa ṣe pé wọ́n yànda fún mi àǹtí mo sì sọ òpọ̀ jù nígbà mo gbọ́ tí wọ́n sọ̀rọ̀ òwò kan tí wọ́n fẹ́ ṣe èmi sì sí wọn gbẹ́rẹ́ pàkọ́ pé ah, owó téèyàn bá mọ̀ ń parẹ́ dáadáa èyí ṣe tó bá ṣe káràkátà la ṣe tí ó fi ní lọ́kàn balẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé yìí gangan kọ́ lẹ́ mọ̀ ṣiṣẹ́ tí ó máa mówó wá nínú òwò òun kí wọ́n mọ̀ dáwọ́lé bẹ́sìn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ télọ̀ tí ń ṣàwọn gangan wọn rán sọ pé wọ́n kàn fẹ́ gba àwọn télọ̀ tó mọṣẹ́ kí wọ́n ra àwọn máṣíìnì kí wọ́n rà á jọ síbẹ̀ àwọn télọ̀ ń lè dà yín lágbòdà sí náà ń jẹ́ kàn án gbogbo àwọn oníbàárà yín wọ́n bá lọ ẹ̀yin ò sì mọ̀ sọ́rán yìí mo fi sọ pé káràkátà nìkan òun ni kí wọ́n máa dáwọ́lé èyí tí wọ́n bá lè ṣe ìmọ̀ràn tí mo gbà wọ́n nù àbí n ò sọ jù báwọn lọ. ẹ má bínú o. irọ́ rẹ̀ mi gan. madam ẹ má bínú torí ọlọ́run ẹ má bínú ẹ ṣeun. love with this guy. Oh, stop it. Wow, stop what? Hey, mo kai e mo. Hey. No, so what are you waiting for? Seriously, it's been a while tí mo ti rí radiate happiness be le. Mm. Àwọn oko owo so forget it all. He's a very good guy. And he's right. Ṣé going to suffer him. You Sure. Real professionalism ló ra mú lórí yẹn. Okay, kò kàwé tó yẹn ló sọ orúkọ báyìí fún ṣáàbù right ni o kó professionals jọ o ò mọ̀ ń pa ẹ̀ o bá bọ́ sínú róòwò yẹn of course you can fail. okay let's do it this way. okay. ṣé ká mú bọ̀bọ̀ lọ sí adult class. ṣé ṣé nǹkan tó fẹ́ nìyẹn. ẹ o tún máa lè. it's done. really. ọmọ it's done ọmọ tákùn nǹkan tó fẹ́ nìyẹn it's done. really. oya cheers to a new boyfriend for my friend. ẹ bá ẹ̀ka bó ṣe blush <laughs> mo rògbò ọjọ́ mo ti rí ẹ bá ẹgbẹ́ rẹ̀ wow. ah, ah <laughs> torí Ọlọ́run. ẹ kí lè fẹ́ ẹ wo báàgì mú wa ní mọ́tò ẹ wọ epo gbogbo wa bẹ́ẹ̀ máa gbẹ. tí wọ́n ti mọ́tò. ká gbé ọkọ̀ wọlé. ẹ ẹ wọ mi ní kí mo tẹjẹ tẹmí drive. mo dá mọ́ mọ́ṣẹ́ yín mo jẹ́ wọlé. sẹ́rà wọn ní tí wọ́n jẹ lóyó wọn ibi táwọn ọlọ́pàá ó ti kó wọn láàárọ̀ lànà ẹ jẹ́ àwọlé. àtẹ̀tò gan pa iná. ẹ wọlé bí o ti wà nù. ọ̀rọ̀ dáradára. Yeah. láàbí bá jẹ́ ojú èmi ò bínú torí ò gbìyànjú bàtà wàhálà ọjọ́ kìíní àná tó fẹ́ kémi àtọ́mọ ẹ wọ̀ ó náà ti fẹ́ fi tipátipá kó sí wa lẹ́sẹ̀ yìí. wá síbo ẹ lè rí ìyàwó mi àtọmọ mi ẹ gbàgbé ah, mo ti sọ fún yín ẹ lè parí gbogbo wàhálà tí ń bẹ láàrin àti àwọn tí ń bẹ nílẹ̀ àṣàjẹ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ sì mi bó ba ọ̀pá bó ba òbú lẹ́sẹ̀ ah èmi kúkú ni <coughs> ọpẹ́lọpẹ́ ìyàwó mi òun ló yí mi padà èmi kọ́ wá síbo mo ti bọ́ bàtà wàhálà lẹ̀ fún yín ní akékaka ẹ wo àtẹ̀mí àtìyàwó mi àtọmọ mi a ní báyìí wọ̀ ọmọ láyéláyé bẹ́ẹ̀ mo sọ ẹ wo ẹ wo tí ẹ bá jáwọ́ ní gbogbo ìjọ̀gbọ̀n yìí ìpààrọ̀ láì mi ẹ̀sìn nídìí mi bá sọ̀rọ̀ mọ́ láyé bẹ́ẹ̀ ni ó dàbọ̀. máa jà ẹ̀yin àtàlẹ́jọ́ ń jà. máa wò ó ń tiẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi kan ni wọn ò fẹ́ gbọ́ràn kí lè dìjọ wá ń fà pọ̀. àwọn ń tẹ àníkẹ́ máa wò. èmi ti gbà mo gbà láti wọ bàtà wàhálà àmọ́ tó mi kan lẹ́nu mi mi ní gbàkadé mi dé. Adémídé kan ṣoṣo. So -so tí mo fi ṣèrántí rẹ̀ mi nígbà kó wọ̀ mi nígbà kó wọ̀. Ha ha ha. Hello John ó tẹ ìbéèrè mi àtọmọ láti bí ọjọ́ mẹ́ta ẹbí ọkọ ṣé ilé bíbá iná ń pè nílé ẹbí ọkọ ó dáa má máa retí ẹ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ John ṣé lùbí. ṣùgbọ́n ó ṣe sọ̀rọ̀. bọ́ọ̀lẹ̀ ìlú iná ni mò ń bọ̀. agboolebo àti pé inú iléèbó ló ń lọ. ilé akíkaka ni mò ń lọ. ilé akíkaka. mo ń lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi láàlú tó ṣe olóògbé ni ọkọ ẹ̀ náà ló ń bọ̀ mo fẹ́ lọ yọjú sí ìyàwó àtọmọ láàlú mo ní kí n wo àlàáfíà wọn o torí ẹ̀ ni mo ṣe wá. ayé mi iwaju wájú rẹ̀ ọ̀ká sí. ta ni òbọ mi ti ń bọlẹ̀ ta nílẹ̀ níwájú èmi òkè. John àbí kí ni wọ́n ti ń porúkọ rẹ̀ látàlẹ́ àná tí Adéǹdé ti ń bọ̀ sọ̀rọ̀ lórí fóònù ńlá wa ti mọ̀ pò ń bọ̀ a sì ti ń retí rẹ̀ káàbọ̀ ṣe dáadáa lóde. ẹ ṣé àlàáfíà ni mo bá yín? Um, ẹ jọ̀ọ́ ṣé mo lè máa lọ báyìí? wèmi wò jọ́ọ̀nù èmi ò ní kó o mọ̀ lọ o àmọ́ mo fẹ́ kó o rántí kinní kan má ru ẹrù ẹlẹ́rù báyìí sórí kó o wá pàtì ẹ̀ dání ìyá dẹ́ndé ìyàwó ẹ̀gbọ́n mi ni ọ̀rọ̀ mọ̀lẹ́bí wọ̀ sí kọ́ bẹ́ẹ̀ ni agbára mi sì ka láti ké gbàǹjarè lé ọ lórí bọ́wọ́ lọ pẹ̀gbọ́n mi nítorí kó o lè bá fẹ́yàwó rẹ̀ bẹ́ẹ̀ ni. èmi apala olú what for. èmi ò bí ọ lè rí ẹjọ́ o n ò bí ọ lè rí ẹjọ́ rárá. nso àmọ́ mọ́ kọjá ìyára rẹ torí tó bá kọjá ìyára rẹ n tójú rẹ ò rí n tójú rẹ ò rí inú rẹ ò ní dùn sí. dadi ẹjọ́ kọjá ìyára rẹ. ìbẹ́yìn náà mọ̀ pé akàtún kọjá ìyára rẹ tọ́jú tẹ́ mọ̀ pé òtí ẹ̀ lórí ẹjọ́ kọjá ìyára rẹ nǹkan ti yánu. tó kọjá ìyára rẹ níjọ́sí kò lẹ́jẹ̀. bẹ́ẹ̀ ni para mọ́lẹ̀ sí làwa. àwa kọ̀rọ̀ wọ̀ sí. wèmí wò jọ́nù àdánmọ́ bóun ti burẹ́ wà tó. oníṣẹ́fò lóru o ṣé bó ti mọ ẹlẹ́wà sàpọ̀n àwọ̀ ló má tẹ̀ ó mọ̀ nbà ara rẹ̀ ni kò sí bó ọmọdé rẹ̀ ó ṣe lè tètè jí tó oko ló bá jí kùkùté nso ẹ̀yin ọmọ ẹwọ́ ní ọkọ̀. afẹ́fẹ́ ni wọ́n wọ́n já bíjì afẹ́fẹ́ ni wọ́n wọ́n já bíjì kiri. ẹ bọ mí ẹ ń bọlẹ. ìjì rárá tó ń fẹ́fẹ́fẹ́ gbígbóná eh, eh, eh. ẹ máa ṣọ́ra fún wọn torí Para, wọ́n sọ̀sọ̀ orú ẹ̀ ṣòro mọ́ Para, lọ́ọ́ rẹ báyà rẹ ìjọba bá tún fi iná ṣeré iná jù ọ. Hmm. ilé alákan. Ah. Okay. Okay láti rẹ̀ alákàndé. mo kàn ní kí n wá wo wọ pẹ̀lú um, ọmọ ẹni mo ti rí pé ẹ̀ ń ara yín so ẹ ṣe alright. ó dà pé fóònù tó wà lọ́wọ́ ẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ rà ni ó ti change fóònù yàtọ̀ sí ilé tó ń lò tẹ́lẹ̀ no o change fóònù ẹ fóònù tuntun lélẹ́yìí. Eh, yes mo ṣe ra ni. ẹ eh, ẹ jẹ́ kí check eh. ah ah má ló ṣe máa phone fóònù tuntun tí mi ní mọ̀ pé ó ra fóònù tuntun bá mi ọ̀ lọ́kẹ̀. Eh, mo mọ̀ pé fóònù ló tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ lélẹ̀. in fact mo ṣe ra bíi ìjẹta ni mo ṣe ra. Um, ọ̀rẹ́ mi mo bí mo ṣe wọ̀lú ni mo rò pé mo mà lè farm níbí báyìí mo ń wálẹ̀ kẹ bá mi wálẹ̀ tí máa rà máa fún yín lówó ẹ̀yin lẹ máa ra lẹ̀ ó yá ó tó kẹ́ ó tó dá fóònù rẹ̀ padà fún. mo fẹ́ ṣe kátó rẹ̀ rìn. dá fóònù rẹ̀ padà fún. mo fẹ́ máa sìn gbín. àyà níní rẹ̀ pọ̀fà oníbàárà rẹ̀ ń bólè bọ̀ wọ́n fún lówó tún yọjú wọlé. ẹ ń wo ọlọ́gbẹ̀ni jọ́ọ̀nù ó yá alaba àti musa kọ́ papọ̀. alaba àti musa. bẹ́ẹ̀ni. i am john. alaba musa iléyà. jẹ́ kí wọ́n sọ fún ẹ ìràwẹ̀ kò kí n dájọ́ ọjọ́ ilẹ̀ kò súnkì gbéra wọ́n lè gbéra. all right o. ó yẹ ẹ̀wọ́ nulẹ̀. inú mi dùn láti. ẹ̀wọ́ nulẹ̀. aláà ti dé. ẹ̀sùn máa mi bí. arákùnrin tí ń lọ yìí. mo tẹ́ wọn. Mm. Ah, ìwọ́n ní o. ẹ jẹ́ kí n kàn hmm. <sighs> ah. ah. Ah. FC. Quero testar de fômico. pé àwọn ẹhànnà àwọn ẹhànnà ayérayé àwọn ẹhànnà ayérayé títí wọ́n ti ta wọ́n bá ní wọn lò wá. jẹ́ tí mi bá tẹ̀ wo tẹnì kankan màá wo ti adé ọmọlọ́mọ tí ò mọ nǹkan kan tó yẹ pé ó ti wà nínú ìjọ̀gbọ̀n báyìí. M'a make sure wípé <laughs> gbogbo nǹkan tí mo ní láyé mi ó ní máa fi ṣe nǹkan kan ò ní ṣọmọ yẹn. Láolú bí kíbi tójú ẹ bá wà wọn kún gbọ́rọ̀ mi báyìí mo fi ń dá lójú pé nǹkan kan ò ní ṣọmọ yẹn. ọmọ ìlẹ́sẹ̀ ni ìbà tún dà tàkùn tí ẹ̀rẹ̀ leléyìí ah, tàkùn mọ̀ bí mi léèrè ah, ọ̀ gbèsè rẹ padà kọ mi wo nǹkan ò ní í sí ọ ní sùúrù ní sùúrù ní sùúrù gbèdúró báwọn gbèdúró báwọn ó tó ó tó ó tó n ti bá ti ń wí lẹ́nu báyìí náà ni kò mọ wí nìsí ọgbọ́ afẹ́fẹ́ kì í lójú àpá. afẹ́fẹ́ kì í lójú àpá omi ìlójú ọgbẹ́. omi ìlójú ọgbẹ́. àbùdí ìtòkún. àbùdí ìtòkún. àbùdí ìtọ̀sà. àbùdí ìtọ̀sà. ẹran èmi adérọ́pò dàbùdí lónìí. ẹran èmi adérọ́pò dàbùdí lónìí. bó ni ti ń ṣe ọ. bó ni ti ń ṣe ọ. ó yá ṣí ṣí ṣí ṣí ṣí. ah what. Papa, eh? Why did is magic on my leg? It's not paining me. It's not paining you again. Yes. Eh? Eh? It's not paining you again. Mommy, don't worry. Ó di dandan àwọn alálẹ̀ ò jẹ́ ń ṣe tì í. Ẹ ṣe mọ̀ ó. Kárí ọkọ mi. Wá mọ̀ rọra o. Erépa rẹ̀ pọ̀ o. Kọ́ ọmọ ọmọ ibi Lo. ọmọ ṣeré lọ. Ọgbọ́n. Lọ́ọ̀rẹ́ bá fọ ẹsẹ̀ rẹ̀ lọ́fọ̀ lọ́fọ̀ lọ́fọ̀. Lọ́ọ̀rẹ́ bá fọ ẹsẹ̀ rẹ̀. Ó tọ́ sílẹ̀ ń lọ wọ́n ní kó wá tún lé ọjà rẹ̀ pọ̀ ọjà rẹ̀ pọ̀ ẹ̀sìn tí ó ṣe. Eh, eh, ẹ máa ṣọ́ra fún wọn èyà afẹ́fẹ́ ni wọ́n wọ́n ń jà bíjì yìí afẹ́fẹ́ ni wọ́n wọ́n ń jà bíjì kiri mm. ìjì rárá tó ń fẹ́fẹ́fẹ́ gbígbóná eh, ẹ máa ṣọ́ra fún wọn torí wípé mo wí o mo wí o mo wí o mo wí o mo wí o mo sọ bójú tó dákẹ́ rárá ń gbé ni lọ. yes yes this is her. ọba tí mo. èmi tẹ́ wàá mú náà rèé o ó yà ó yà. ẹ jọ kí la wá ṣe ń bí. kò yé mi náà no eh, màmá tí mo sọ pé kẹ wá múre náà tí mo ní wọ́n wọ́n mú ọ̀rẹ́ mi eh, ìyàwó ọ̀rẹ́ mi tó ṣaláìsí àtọmọ ẹ̀ tó kidnap wọn sílé bí tó fìyà jẹ wọn. tó wà ó kéṣà ah. ìyẹn tó fẹ́ àrẹ́sì lélẹ̀ tó mọ nǹkan tó ń ṣe báwo lẹ ṣe máa ń ṣe báyìí náà ah. ah, kó dáná ẹjọ ẹ má bínú máa o mọ́mí ẹjọ ẹ má bínú o. bódò tó dákẹ́ rọ́rọ́ ń gbé ni lọ àmọ́ pé ó Àjàbí Ìjì àmọ́ pé àmọ́ pé yéyé àmọ́ pé Àjàbí. a ah, ò mọ nǹkan tó ń ṣe wo ẹ̀yin tó bá pẹ́ ẹ máa bá mi lẹ́kọ̀ọ́. Ah. ọ̀gá ọlọ́pàá ṣé mi mọ nǹkan tí mo ṣàbẹ̀yìn kí ló ń ṣẹlẹ̀. ó mọ nǹkan tó ń ṣe. Ah. ẹ gbà mí kí ló ń ṣẹlẹ̀ náà a ní ẹ wá àrẹ ṣèyàn bíbá ẹ. Oh! wọn mi tètè tí mo ti rí pé wọ́n ń bọ̀ òun lèmi ti kọ́ ọmọ ogun mi òun láti gbé rárá ti tẹ̀lé wọn. ọba tí wọ́n dá àwọn èèyàn rẹ̀ dáhùn ó ní òmò pé wọ́ọ̀rọ̀ báyìí kékeré báyìí lọ́dọ̀ mo ní a máa fọ yẹpẹrẹ mú ni. kò sí nǹkan kan kò séwu ẹ wo ẹyin wọlé ẹjẹ bomi tútù fún yín mu ẹ káre ẹ káre ọkọ mi ẹ ṣeun ẹ ṣeun. ẹyin ò bá dúró. ẹ ṣe dúró. ọ tó bẹ́ẹ̀ mélòó lára wọn. ọ̀gbẹ́ni ìwọ ló drive ní kí ló tó drive. ọ̀gá ni mo ah ọ̀gá ẹ̀ẹ́ ah but eh, Mr. John ẹni tẹ́ ẹ la fẹ́ arrest dà báyìí. kí lẹ sọ. ẹni tẹ́ ẹ fẹ́ lọ arrest ah. ẹni tẹ́ fẹ́ arrest. ẹ na. irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí láti ọjọ́ wo sọ́jọ́ wo ṣé àti délé màmá yẹn ń sìn tẹ́ débẹ̀ tẹ́ ń dọ̀bálẹ̀ tí mo dé sọ pé ẹni tá a fẹ́ mú rẹ̀ tẹ́ ń dọ̀bálẹ̀ tẹ́ ń sọ pé kọ́ má bínú kọ́ má bínú kọ́ má bínú èmi dọ̀bálẹ̀. of course yes. màá fi uniform dọ̀bálẹ̀ ẹ ò tiẹ̀ mọ nǹkan tó ń sọ màá fi uniform dọ̀bálẹ̀. ẹ wo ẹ gbàgbé ń bọ́lá ẹ ti dọ̀bálẹ̀ ah, ah. ń bọ́lá ẹ ti dọ̀bálẹ̀. láéláé tí mo ní màmá ah. tó tó hold um, ìyàwó rẹ mi àtọmọ ẹ ó stage lélẹ̀. ṣé mo jọmọdé ń diṣẹ́ yìí ni. ṣé mi wá jọmọdé ni má jẹ gbàgbé. wọ́n sọ dis i don't like it Me like ẹ. ó dùn mí ó má wọrí. Eh? inspector ẹ eh? eh, fi gbogbo ẹ lẹ ti yé mi. ẹ pẹ̀lẹ́ barista ẹ ṣe barista Falana ṣe mo mọ̀ mọ̀ wá yín kàn lórí kéèsì mo ní tàn yín jẹ mo mọ̀ wípé ẹ̀yin nìkan lè handle ẹ̀ ẹ̀yin nìkan ni human rights lawyer tí mo lè get láti láti handle irun kan báyìí you know òun ni mo ṣe ṣe wàhálà tí mo ṣe wá yín jáde mo tẹ̀ wọ́n pé tá a bá ti débi tá à ń lọ yìí tí wọ́n rí yín báyìí jìnnìjìnnì máa bò wọ́n ni. Hm. ẹ má wọrí ẹ má wọrí ẹ̀yin ṣáàjẹ́ kàtẹ́ ọkọ̀ débẹ̀ náà ṣe rí nǹkan tó fi mú ọ̀gá mi tó wọ́n assign mi sórí kéèsì he knows I'm over capable mm. so let's just get that first. yeah I was told I was told I was told um, um, in the next ten minutes amadebe uh, ani àwọn akékaka mm-hmm. <coughs> in fact tẹ́ bá rí wọn àwọn akékaka tó bá rí yín sìn wọn akékaka mo fẹ́ wọn bọ́ ṣe lè kékaka tó woman màmá yẹn gangan ni mo fẹ́ kẹ́ bá mi dé pẹ̀lú. ẹ wo ìgbà tí mò ń ka briefing kẹsì yìí ó really ó yà mí fúnra mi lẹ́nu pé ó ṣe ń ṣẹlẹ̀ láyé tàwa yìí. ó ṣe ń ṣẹlẹ̀ tàbámọ̀ kan tó ti fojú èmi rí níbẹ̀ yẹn but mo ní dá sí ọ̀nà tèmi máa gbé gbà I understand just finish every one of them for me that's all okay okay ó dà pé yànnà tá a lọ náà ni. Ah, so barbaric in nature. you say what babariki mẹ́jọ. quite barbaric. quite barbaric. ni àbí koríko. no mo máa mo máa ríyàn bí sẹ́ẹ̀ tony junction kan wà bí wọ́n máa ń gba díjà náà. but mr john kí ló dé ṣe báyìí i am highly disappointed in you ẹ̀dẹ̀ ṣọ̀pẹ́ ní kéèsì ọkọ̀ tẹ́lẹ̀ kí a máa yí dà sí báyìí látàárọ̀ ewu ojú ọjọ́ ilẹ̀ ti ṣú mọ́ wa nínú ibi tá a mọ̀ rí nítorí ọlọ́run ẹ̀dẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀. barrister Falana ọba tí mi ò ń ṣọmọdé. tí mi ò bá mọ̀nà mi ò ní sọ pé kẹ́ máa bọ̀ mo ti ń wá bíbáyìí tí n bá dijú mo máa débi tí mò ń lọ yìí sùúrù díẹ̀ ló kàn kù kẹ́kẹ́ ní fún mi mo dẹ̀ pé kàtẹ́ ni ẹ̀ trust mi ẹ ṣàmọ̀ ẹ ṣàmọ̀ Fayọ̀kẹ́ ẹ ẹ ìyún ṣọmọdé náà á ní kéè so she she's in trouble. I know she's in trouble but kò ń ṣe bí kémi fi ẹ̀mí tèmi náà kin ní àti àárọ̀ ẹ ẹ mú mi wá sí ibà ní èyí táyé fẹ́lẹ́ táyé lè yí because she's in trouble I don't want to put myself in trouble. it's it's fine ẹ mọ ohun tí ẹ máa kàn ṣe ṣẹlẹ kan fún mi ní uh, grace few minutes sí ṣẹlẹ tá a bá da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sísàlẹ̀ báyìí dẹ̀ mo mọ̀ pé tá débẹ̀ yẹn a máa rí ibi T junction kan ìtàdà kọ́ yẹ pé bóyá um, right or left la máa yà sí but kò sí aṣá a máa jábẹ̀ a máa gẹ̀tẹ̀ ẹ jọ. I'm not gonna do that with you. barista. ẹ jọ ẹ gbé mi padà síbi tẹ́ ẹ ti gbé mi tẹ́ ẹ bá fẹ́ kí n pariwo lẹ́yìn lórí mi báyìí. ẹ jọ ṣe máa wọnú mọ́tò kẹ́ ẹ dá mi padà síbi tẹ́ ẹ ti gbé mi. all right. ló tí ẹ fọ̀rọ̀ yín lọ́hùn má ti jẹ́ kó yẹ yín pé agbára òfin ò káwọn tẹ́ ń bá ta yìí alágbára ni wọ́n kódà ìyá tó bí wọn alágbára ni. kí ni mo wá fẹ́ ṣe we have to leave this place ẹ̀yin náà lè jẹ́ kó yé mi pé àwọn tí ọkọ mi ṣe sí ti pọ̀ jù tó fẹ́ gbẹ̀san ìlara ọmọ mi màmá àti káṣí ti fẹ́ sọ ọmọdé kírímìnà mọ́ mi lọ́wọ́ ṣé màá wá lajú mi lẹ́ẹ̀kan báyìí ọmọ jẹ́ fún mi ni we have to go. Are you ready to leave? Of course. I'm ready. It's my opportunity. Sin, sin, sin, sin. Mo ṣe tán. Bọ̀bọ̀ kan lè máa ṣe fẹ́mi o. Ẹ láti mú mi lọ́wọ́ tẹ bá ń lọ. Ah, anything tẹ bá fẹ́ kí n ṣe mo ready. Ìyẹn ló kéré jù nǹkan tí mo lè ṣe. Okay sínsì ẹ ti rẹ́dí àti lọ́nsìn èmi náà ràn yín lọ́wọ́ àmọ́ àwa méjèèjì à ń láti fọwọ́ wọ́wọ́ ni. Ah, anything just name it anything i will do it káṣá ti fìlú ilẹ̀. tó bá di alẹ́ ọ̀la kẹ́ ẹ di gbogbo ẹrù yín sílẹ̀ tó bá di alẹ́ ọ̀la èmi wà lórí àjà ní ọlọ́kadà tó bá di àárọ̀ kùtùkùtù bíi four five thirty yẹn ẹ wá gbéra ẹ mọ́lé gbogbo tó wà níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn mm-hmm. ọ̀kadà ti dúró dè yín níbẹ̀ ọ̀kadà máa gbé yín wá bèmí ní park. Oh, I appreciate it thank you so much. ẹ̀yin ni kẹ́ wá fẹnu mẹ́nu kẹ́ ẹ fètè mété o nítorí tójú tì yẹ báyìí ni àparò wọn fi ń ríran o. ẹ ṣe. ó dàárọ̀. ó dàárọ̀. òun sì rún títí. ọmọdé yín ti wá gun gire kọjá ewé ojú ẹ̀mí yín báyìí òun ni ó ṣe bọ́ra sí o. ṣé wàá ṣe ọmọ ọgbọ́ra wa lélẹ̀ I think I have an idea. ẹ ǹlẹ́ bàbá wo ọ̀daràn wo lẹ wá wá ọ̀gá yín mo fẹ́ rí. ọ̀gá wa. Ifájìmí lórúkọ àwo ńlá ni mí tó ń bí ẹgbẹ́ ẹ̀ ránṣẹ́. ẹ̀rú bẹ́ẹ̀ ni. wọ́n fọ kí ló fẹ́ sọ. àwọn kì í parọ́ ọ̀pẹ̀ kì í ṣètò ẹ̀ pa irọ́. tó bá wá jẹ́ pé mi lẹ́bẹ̀ẹ́ mi ní sí mo fẹ́ sáré dédé kan náà. ọ̀rọ̀ orí tó ti two hundred eléyìí ti two hundred naira. You are under arrest. It's a gratuitous insult to be at the mercy of a buffoon. So I am bewildered. Hmm. fájìmí tẹ̀ ń wò àpáta-lé olóko dá sí ni kìí ṣe èèyàn ẹ̀bọ̀ra ni mo gbóná bí àpárá mo ń jà bí ẹlẹ́gùn ni mí. bàbá etí ẹ ó máa fẹ́ kẹ́hìn tó blend ẹ. tí o bá ṣó ara ẹ o máa forí jalè agbọ́dẹ̀ máa ta. tí ewúrẹ́ bá dá wa lé ní apá ewúrẹ́ yẹn á sùn. pé ká máa fi mú fúnlẹ̀ àmọ́ ká máa fi mú kó bá tiẹ̀. iná tá a bá jáde nínú bó ẹ̀jẹ̀ mi láti sọ. kí ni kó wà nínú ọmọ rẹ tó jẹ́ pé bákòó ló jẹ ebi mọ̀ ní pa ó ṣe fún jẹ bá a sẹ́yà bá a sọ ọmọgbọ́n tá à ń dá sórí ọmọ tó bá tóbi àárọ̀ fi là ní ẹ̀mí. nítorí ìtẹ̀bílẹ̀ ìjẹ́sùn lẹ́ẹ̀kẹ́ wo bọ́lá bẹ́ẹ̀ ló ń Jamigo, Jamigo, Jamigo. Ọdúnládé Adékọ́lá ó ṣe Sunday Dàgbòrú ó tún Ṣadébáyọ̀ Àrẹ̀mú Abẹ́rẹ́ àti Sàámú Alájọ ikàn tún lálà nípa mọ̀lẹ́kùn. Ọlọ́lá títún ta tún gbé jáde rèé o àjẹbí idán làkọlé rẹ̀ ó tún lóyin ládùn ó fàkóyọ Gemini Films and Marketing ẹ kú owó níná. àtọ̀rọ̀ jẹ́ pè mí bèbí bísí o. ọdúnladé adékọlá ìṣá akọ̀tún sinimá tó gbé jáde yìí tó pe àkọlé ẹ̀ ní àjẹbí ìdán. iṣẹ́ duṣẹ́ lọ lóòótọ́ mo gbà ẹ̀wọ̀ àlàyé tó fi lé ńlá sílẹ̀ nínú ọ̀la ńlá. kò sóhun tó wù kó lè sọ kò sáriwo tó wù kó lè pa márùn-ún obìnrin lọ́wọ́ ṣáá ni. ó wá ń tọrọ owó káàkiri ìgboro níbo ló ti kó ìmọ̀ farakasa tó wá sọ ọ́ dìdàkudà di abàmì ẹ̀dá. bẹ́ẹ̀ ajẹ́bìdán bẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́nìkan ò gbọ́dọ̀ fi ṣeré ẹni ó bá ríran ikú sí ọ̀run làálà. èmi lágbà ló lé o báwo ló ṣe máa jẹ náà báwo ló fẹ́ jẹ ó ṣe ń sọ odidi èèyàn di adìyẹ ló ń sọ wọn di ọdúnladé adékọ́ládẹ́rù jẹjẹ. yóò bá ṣe kíá wàá máa jẹrà lórí ìjókòó tó wà ó dẹ̀ ní kúkú tó máa gbé This is another multi-million naira project written produced and directed by Ọdúnladé Adékọ́lá fúnra ẹ̀ starring Ọdúnladé Adékọ́lá Yínká Quadri Bọ́lájí Amúsàn Mr Latin tampan president Ìrètí Ọ̀sáyẹmí Ẹniọlá Àjàó Múyìwá Adémọlá Afis Abíọ́dún Ṣẹ́gun Ògúngbè Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Ìdòwú Adẹ́nẹ́kàn Gbẹ̀ngà Dínà Mọ̀nsúrù Ìjàyégbèmí Níkẹ́ Amsat Oyèkànmí Adékọ́lá Ibrahim Bello Sanjay Lẹ́kàn Látúnjí Súnkànmí Ọmọbọ́láńlé Túndé Adéwìnyóye Adéwálé dalẹ̀ bí oṣù kàkà díẹ̀ ká dákẹ́ ni star studded lélẹ́yìí ó kọjá àfẹnuròyìn ẹjọ́. bí tí ò bá kí ṣe èmi ajẹ́ bí ìdánlókun sinima titun ajẹbi idan subtitled in english ó ti jáde sórí vcd nìkan kasagba marketed and distributed by germany films and marketing nigeria limited the chartered marketer ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos sinima titun ajẹbi idan action packed movie ni suspense inú ẹ̀ gáyàtà ẹ̀yin náà rà kẹ́ ó kọjá bẹ́ẹ̀. grab your copy now. tẹ paná tẹ dúró fún ìgbà. ẹ wò mo mọ̀ paná ni torí mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ṣé mo ṣe ń lọ mi lé gbà tààrà o. Ah. inú ojúgbó máa gbàdé ibi tá à ń lọ torí bí ẹ ṣe ń wò mí ẹ̀rù ń bà èmi gan tí ìbá ti pé ìyá tó kẹ́ dáa sí mi ìgbà tí wàá gbé yín o iṣẹ́ mi fẹ́ ṣe ìgbà sójà bá ń dojú ogun ni inú kó dé tàbí kó mọ̀ dé ìkún ṣẹlẹ̀ ìfẹ́ wà láyà kí kàkà o. Ọlọ́run jẹ́ ká rí wàhálà ẹ ṣáà ti gbé mi débi kan kó kí á kúrò nílùú yìí ọwọ́ mi ti lórí ẹni tọ́lọ́pàá mú tó lóun ò gba woro òun ò gba pọ̀rọ̀ ká ṣáà ti dé junction please. ẹ bá ti fara mi lẹ́yìn yóò gbé ọ ni ọ kù ni ó yà sọkẹ. ọmọ ẹkún tán. ọmọ ẹkún tán. ọmọ ẹkún tán. ó yà tẹlẹ tẹlẹ ó yà ẹ jẹ kúrò ní ìlú rẹ ẹ jẹ kúrò rẹ ẹ jẹ kúrò rẹ ẹ jẹ kúrò rẹ ẹ jẹ kúrò rẹ. Oto, oto, oto. Oto oto oto. Ìyá omo ọmọ o. Ayama má kú ọ o. Ṣé wo mọ̀ pé atibu àtòrò àti gbogbo woro nílùú yìí ìkáwé mi kínní ló wà ní. Èmi ká ṣe ọmọ oníyàá méje o fẹ́ gbọ́mọ ẹ̀gbọ́n mi sá lọ lẹ́yìn tó ti pẹ̀gbọ́n mi tán àbí. <laughs> ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo bí wàá tarábìnrin burúkú tẹ́ ẹ ṣe ń gbìmọ̀ pọ̀ gbogbo ẹ̀ pátápátá ọwọ́ èmi kìíní yìí lẹ̀ ṣe sí ah. àmọ́ ẹni bá ní kí là á ṣe òun là á ṣe hàn ẹ kú àṣedànù àfàjàsọdẹjà ẹ wò mí wò ẹ̀yin ọmọ ẹ dáná sun arákùnrin yìí pẹ̀lú ọ̀kadà rẹ̀. ẹ ẹ má pààyàn sí mi lọ́rùn ẹ má pààyàn sí mi lọ́rùn. ó tó ó tó ẹ wo mi bàbá dájú díẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀ sànú náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń tá a ṣe rèé ẹ fi arákùnrin ńlẹ̀ ẹ mọ̀ sún pẹ̀lú ọ̀kadà rẹ̀ ṣùgbọ́n ẹ sún ọ̀kadà rẹ̀ bẹ́ẹ̀ ni sọ wọ sórí wọ ojú rẹ ó rí àlàrúbá bàbá àtàlátà èmi kìíní mú wíbẹ̀ fún ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹni bá ní kí là á ṣe òun là á ṣe hàn. Ah, ah, mo gbé o eh, ta ló fẹ́ gbà mí o ah, ajé o ajé o torí ọ̀nà. finá síbi táyà rẹ̀ jáde ọ̀ sì bu petrol sí i. wo yóò dà fún yín ẹ jẹ àwọn èrè dáadáa tó pọ̀. kí ló ti ẹ̀jẹ̀ gangan ṣé ilé bá mi lóyún ọmọ mi ni èmi mo ṣàbímọ mi èdè kì í fi lóyún láìmí ọjọ́ nínú yín mọ́ kí ló dé. èmi ló ń bá sọ̀rọ̀. Ah! dáhùn mi arọ́lé mi ni láòyún tó pa mo tún mú mọ́ra mo wá àrò tọmọ tó gbé dání mo ní mo dáríjì ọ́ o tún wá ń gbéná wojú ẹkùn mi láì ṣàwo. mọ́ mi mọ́ mọ̀ dá lóhùn labalábá rẹ̀ ń farawẹ́yẹ ni ń farawẹ́yà tókè ni ìyá tókè tó mọ̀ pé òun ò níbi tóun lọ ní ìyá tókè tó dé ó sàmọ̀. torí ọlọ ọmọ tèmi lélẹ́yìn ni mo bí nǹkan mi ẹ ṣàánú mi jẹ́ kí n máa mọ́ ọmọ mi lọ ẹjọ́ torí ọlọ. ọmọ kan bọ́nà ṣé ìwọ náà ò dúró kẹ̀kọ́ ńlẹ̀ yín ni àbáwọn tó bí ọ ní òkọ wo wọn mẹ́yìn dáadáa ọmọ tèmi lélẹ́yìn kò sì sí baba ńlá kúwa nìkan tí ó gbà kàtà lọ́wọ́ akitì bẹ́ẹ̀ mo wí sẹ́ni tí ó gbà ní ìbọn. ẹ jọ nítorí Ọlọ́run kí lẹ̀ṣẹ̀ mi gangan kí ni mo ṣe fún yín tẹ́ ṣe fìyà jẹ tó tó báyìí jẹ mi kí lẹ̀ṣẹ̀ mi tẹbi fẹ́ fọmọ mi dá mi lóró. ṣé wọn dé mi lóró mo bí ọṣọ ọfọmọ tèmi dé mi lóró nígbà tó mú ẹ̀yìn mi àtọmọ mi tó kọ síra wọn báyìí tó fi jẹ́ pé bí mo bá pe láolú lórí aago ọmọ mi yóò máa halẹ̀ yóò máa halẹ̀ yóò wọ ṣe èmi yóò ṣe ń di nọ́mbà o èmi yóò ṣe ń di nọ́mbà tẹ fi ń pè mí o ó sì pàpà ṣe ń di nọ́mbà ọ̀hún tí mo fi gbóhùn ọmọ mi tó fi jáde láyé sọ́ọ̀kẹ́ yín wá sínú aṣọ ọ̀gbọ́mọ mi lọ́wọ́ mi. Ah! Ah! káṣì. mọ́ mi mò ń jáyé. káṣì máa wò ó. mọ́ mi mo wà lákọ. káṣì máa wò ó inú ti ń bí mi báyìí ah! ó ti mọ̀ pé bínú bá ń bí mi mo lè pààyàn torí náà nǹkan ṣọ́ọ́rọ́ ọmọbìnrin àti gbogbo pàǹtírí tó pè lẹ́rù tó kó wọnú ilé ìta bàǹlẹ̀ jáde. ó ṣáà ti fọ mọ́lẹ̀. bàǹlẹ̀ jáde. Ah. sọ́ọ́rìn àbí ń gbé ọ. Ah. sọ́ọ́rìn àbí ń gbé ọ. ọmọ yìí ọmọ kú ẹ̀ mọ̀ gbà mí ọmọ yìí má fẹ́ ṣòfò ẹ̀mí. ẹ ṣàánú mi má jẹ́ ṣòfò ẹ̀mí. grandma please sir please. yóò má ṣòfò ẹ̀mí. please. ẹ wo gbogbo tẹ bá ní kí n ṣe mo ti fara mọ́ ẹja lè lọ ẹjẹ ṣẹjẹ sí ọmọ mi mo ti jẹ́ kọ́ ìlú àbí kankan mọ́. ẹja lè lọ o èmi ò láàánú rẹ o bàbá síwèrè lákọ̀ọ́gbá tí orí rẹ ò ní pé sọ́jáde àbí kí n gbé ọ. afẹ́fẹ́ ni wọ́n wọ́n já bí ìjì afẹ́fẹ́ ni wọ́n wọ́n já bí ìjì kiri. mi ò mọ̀ láàánú lójú mọ́ mi ẹja lè síta àánú rẹ ò ṣe mí o. ẹ máa ṣọ́ra fún wọn. ó kọ wájú sí mi mo ta ó kẹ́yìn sí mi mo ta ó ti wá kèmí nìkan báyìí àfi kí n tẹ́ wàrà mi pa sórí àgbàrá òjò àwọn ará bí òpó òun nílé wo onílé tèmi ni mi gbọ́dọ̀ gbà fún wọn àmọ́ báwo mo ṣe wá fẹ́ ṣe báyìí ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà báwo mo ṣe fẹ́ ṣe. ọ̀rọ̀ nípa ọmọbìnrin mo fẹ́ bọ̀ sọ ọkọ mi mo jẹ́ àfojú wípé ó ti gbà láti jẹ́ kó oṣù lópo ká wá fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ rẹ o mo dẹ̀rẹ̀ alẹ̀ fún o ó mọ̀ pé àwọn obìnrin ọwọ́ wa ń lè tẹ́kún mo jẹ́ ó lè tẹ obìnrin fún ọ. wọn mi ó wá yẹ kí ẹ múra ọmọ tẹbi èmi ò wá dẹrálẹ fún obìnrin àtẹ̀yìntàn lásánlásán. Mm ọ̀ọ̀ èmi wà jẹ́ kó fi búrẹ́dì kọ́ mi lọ́mi ọbẹ̀ jẹ́ digbí ni mo wà lákọ ni mo wà bí ìbọn èmi ò lè dẹ rálẹ̀ fún un ah, eh. pa. yóò ṣe pàtàkì ah, ah. ó ṣe pàtàkì. ó yẹ kẹ́ mọ ọmọ tẹ eh, eh. òun náà ní bá wọn. ẹ kú ìjókòó. ẹ̀lẹ́ o ẹ̀lẹ́. ṣé mọ́ mi náà ló ń kí lórí ìdúró ẹ kú ìjókòó. ẹ kú ìjókòó ma. àbí kí ni ń ṣẹlẹ̀ èmi ò gbá ní tí o kí ni ń ṣe. agọ̀ ní abụọ náà kọ agọ̀ gidi. agọ̀ ni agọ̀ ni. bí ṣe ń wò. ẹ má bínú mo fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan ni mà. o kò sáàyè ọ̀rọ̀ kò sáàyè ọ̀rọ̀ mọ́ ọ lọ mọ́ ọ lọ ah, ọ rí pé èèyàn méjì. wàá ní àyín wàá ní dákun jàre òjì agbọ́n tí ó wì ah. ẹ mọ sọ̀rọ̀ ti wá. wọ́n ní o wá sọ ohun tó sọ ọkọ sàbòsí káàkiri kọ alábòsí hmm. ìdọ̀bálẹ̀ ìṣèwà mo ní ọ̀rọ̀ ọmọ yín Adémídé náà ni mo ní kí n bá yín sọ̀rọ̀ rẹ̀. kí ló mọ. kò sí mo kàn rò pé a kú ti gbà láti wà lọ́dọ̀ yín ká faramọ́ yín bíbá bọ́ mo wò pé ó yẹ kádémídé ti bẹ̀rẹ̀ skul torí ọjọ́ ọ̀la rẹ̀ ni. pé kó bẹ̀rẹ̀ iléèwé. bẹ́ẹ̀ ni mà. ní àyìn. àsìkò tiẹ̀ lọ́rọ̀ tó lọ́gbọ́n lórí báyìí èmi làákàyè rẹ ti lọ ni. bó bá jẹ́ èèyàn ni ọ̀rẹ́ yìí ń sọ ọ̀rọ̀ gidi ni mm. ìyún dà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí náà ni wọ́n sì gbé gbèsè lórí rẹ̀ mm. yóò bẹ̀rẹ̀ o lè mọ lọ mọ lọ mọ lọ. mọ lọ ah, àbí òun ni eh, àbọ̀rọ̀ kí ni kú ah, wọ́n ní mọ lọ jàre nìkan náà ó dà kí ló fẹ́ wí ọ̀yà ọ̀yà ọ̀yà. mo ní kí n béèrè bóyá ibi tí ń pa yín kí n bá yín dáná oúnjẹ ni. Oh, ẹ ṣe o ebi ò tí ì pa mí. Hmm. ó lẹ́bi ìpa. mọ́ ọ lọ ebi ò ẹni tí ó fọpọlọ ṣe wúrò fún ni ń wa ẹ̀rí bí ṣe ń kúnlẹ̀ sòsòsò. kò tiẹ̀ tó bẹ́ẹ̀ bí pẹ́pẹ́yẹ bá jòkúta. omi ní èyíṣu hmm. àfi tí ó bá sí ìyá mi ló èmi èmi ọmọ oníyà méje ọsìn tí ó ṣe mí jàǹbá ò lè sòkúta ẹ mọ mi èmi náà wà nọrọ kan tí mo fẹ́ bá yín sọ. Hmm. Um, square root of nine. clap for yourself um, square root of 64? 64. Yes. Wow, clap for yourself. Um, square root of um, 81. Nine. Clap for yourself. Um, who can tell me the square root of um, stand up? sit down ah, wọ́n kí yín ni mà. Ah, èmi náà kí yín o ẹ̀ka rẹ̀ ẹ̀ dàgbà o orí yín ó kàn kè ẹ mọ̀ mọ̀wé yín o àmín ẹ mo kí yín o tíṣà ẹ káàsán ma ẹ kú iṣẹ́ yes ma dákun bébí ìpele tí ọ̀gá jù nílé ìwé yìí kíláàsì rẹ̀ lọ ńkọ́ yìí. <laughs> bẹ́ẹ̀ ni mà ibi báyìí ni kíláàsì àwọn tó ń gbáradì fún iléèwé girama. Ah, ẹ̀yin ò dáná ẹ sórí ọmọ tó ń wò lọ́wọ́ mi ọmọ mi ni. ó sì lọ́pọlọ tó pọ̀ ah. ó lọ́pọlọ ah. ọpọlọ rẹ̀ pọ̀ débi pé iléèwé girama gan ni mo ti fi ó lọ bẹ̀rẹ̀ <laughs> àmọ́ ìyá rẹ̀ wá wípé yóò nílé ìwé kan tó yí ó gbà jáde ní kó tó lè wọ iléèwé girama ni mo ṣe mú wá mo bá sì ti á ṣe tán bí àmọ́ yanjú tí onígirama iléèwé rẹ̀ ní kíláàsì rẹ̀ náà ni wà níbo ní òjòkó. Ah, màmá màmá kò rí báyẹn o a gbọ́dọ̀ mọ kíláàsì tó ti wá a dẹ̀ máa dẹ̀ tún ṣe ìdánwò fún bí a lè mọ kíláàsì tá a máa fi sí. ọmọ gan o èmi mò ń sọ̀rọ̀ tó ń jà mí yàn mo rò pé wọ́n sì gbé ọwọ́ ìlú yìí ni ọmọ mi ọmọ wípé ọ̀rọ̀ tó bá ti dẹnu èmi àmọ̀ pé jáde ó ti dàṣẹ èèyàn jà mí yàn mo rò pé o ti ríṣẹ́ ń bò mí. màmá ẹ má bínú mà ẹni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ o èmi ò lágbára láti gba ọmọ kọ̀ọ̀kan síléèwé. Si bẹ́ẹ̀ sì ni mi lágbára láti fi sí inú kíláàsì kankan bóyá kẹ́ yọjú sí ọ̀gá wa àgbà ó ń bẹ lọ́fíìsì wọn. ọ̀gá yín àgbà. bẹ́ẹ̀ ni ma. ẹ̀hún ò lọ rèé rì. bẹ́ẹ̀ ni lórí wọn. bọ́ọ̀gá yín ni. bẹ́ẹ̀ ni ma. ilé kíláàsì tọmọ mi ò jókòó rè wo adérọ́pò mi ìwọ ń dé ń dé ń dé ń dé ń dé kówé rẹ kó ń dé ń dé ń dé ń jókòó ti àwọn eléyìí ìwọ jókòó ní níbi tátẹ́gùn ó ti mọ fẹ́ sí ọlọ́pọlọ mò ń bọ̀ jẹ́ ń rí ọ̀gá wọn tí wọ́n ní ṣó lọ mú mi rèé rí ọ̀gá yàn ṣó ṣó ṣó ṣó akọ́mi náà. kìkì máa eh? yíyá mọ̀ pé zini ajabi jìnnì eye máa eye máa kàkí kó bá ọ bá kó lẹ́sẹ̀ lọ́mọ aráyé kí ni má sí ni. ẹ rà wá ṣé kò sí mà. wo wo wo ọmọ mi mo mú wálé ìwé yìí mo sì fi sí kíláàsì tó wù mí léyìí tẹ́lẹ̀ yìí ńkọ́ ló bá ní dandan dandan àfi kí n wá yọjú sí ọ. Ah, kò jẹ́ sọ bẹ́ẹ̀ kò mọ yín ni òròmọdì ah, ẹni rẹ ni ò máa wò di ìyá ẹ̀ ló máa sà ẹ má bínú wọ́n ṣe gbé dé sùkúù wa ń bí yìí ni àtẹ̀kọ́ wọn ti gbé wá. èmi náà wí bẹ́ẹ̀ náà. ó mọ wọn torí ibà àdìjọ́ mi wo wojú wọn dáadáa kọ́kọ́ bá kàrẹ̀ lábùkù màmá wa àmọ̀kí ajá bí jìnnú àwọn ni wọ́n bí kásí àti kékàká. ẹ má bínú mà ẹ má bínú ẹ má bínú mà èyí lẹni ilé ìwé ẹ má bínú mà ta ni mí láti yẹ̀yìn lọ́wọ́ wò ẹ wò ẹ má bínú fọlọ́ ọ̀bẹ. ndẹ́lẹ̀ ndẹ́lẹ̀ wọ́n ní òde ndẹ́lẹ̀ ẹni ọmọ tí ẹ bínú sí ọ mo mọ̀ pé iṣẹ́ ìjọba rẹ ló ń ṣe àmọ́ bí mo ti wí fún ọ lẹ́ẹ̀kan sọ́rọ́ ọmọdé mi mú wá ọmọ mọ̀wé o ó ní ọpọlọ kódà ó mọ̀wé ju ẹ́ẹ́dì yín lọ bẹ́ẹ̀ mo wí bó bá jẹ́ tí èbò fífọ́ ni yóò fọ ẹ̀yìn méjèèjì méèbù eh. eh, ẹ bá ń tọ́jú rẹ̀ dáadáa. ohun ìyá wa bá wí nílẹ̀ yìí wọ́n jẹ́ fi gbóbọ̀ yọ. Eh, yóò dà fún bí aago mélòó ni wàá padà mú ọmọ mi. ohun tèmi tiẹ̀ ń kọ́kọ́ ti ṣàlàyé fún yín ni pé wíwá tẹ̀tí wáyì àti fọmọ sílé ìwé báwọn ń kọ́kọ́ rẹ̀ lẹ́nu sùn ó sì ti bẹ̀rẹ̀ sí ní kàwé báwọn kíláàsì yòówù tẹ̀ bá fẹ́ kọ́ wà náà ni ó wà. ẹ aago méjì ni wọ́n máa ń ṣe tán wọ́n sì ṣe lẹ́sìn ìdí bíi aago mẹ́rin gérégé. aago mẹ́rin hmm ẹ ó dà báago mẹ́rin bá ti ń kú bí ìṣẹ́jú márùn-ún lẹ́ẹ̀bà mi lẹ́nu ọ̀nà yín fúnra mi ní wà mọ́mọ́ mi o n ò rányàn wá mú o ṣé o gbọ́ ah, ah. n ò rányàn wá mọ́mọ́ mi o ire o. ẹ jẹ́ ìsìn yìí ẹ jẹ́ ìsìn yìí yà wá ẹ jẹ́ ìsìn yìí. kọ́lá má bínú o má bínú kọ́lá ṣùgbọ́n ṣé àwọn pé mo lè sọ ń bọ̀ gbogbo yín di tuntun bí irú tèmi báyìí. irọ́ ni báwo ló fẹ́ ṣe irọ́ tó jìnnà sí òótọ́ ni do you want try me ṣé ẹ fẹ́ dán mi wò. rárá èmi ò ṣe o. ó yà ṣe jẹ́ ká rí. gbogbo yẹn bọ́ uniform sílẹ̀ àtẹ̀wù àti ṣòkòtò. ọkà bímọ òòyà. ó bọ̀rọ̀. a ò rí kìnìún bímọ òòyà. la jùlọ. ó lọ ká mọ̀ bímọ sẹ́yẹ̀. sáyé owó ló la jùlọ. ọmọ àjànàkú kankan o kò lè yàrá ọmọ tẹ́ ẹ̀yà bá bí o ẹ̀yà níjọ́. bẹ́ẹ̀ bá jáwé sẹ́nu ó di dandan ẹ má rí ìdá ó di ìyá ẹni bá tọ́ka ní rú mọ́lẹ̀ ó má rí ìdá ejò. Hmm bẹ̀yìn ó tiẹ̀ mọ̀ sá ẹ̀ ṣáà ń bájà bí ìjì bá ń jà ta ló tó gbéná ojú ẹkùn láì ṣàwó mo ní bájà bí ìjì bá ń jà ta ló tó gbéná ojú. Why did you decide to burn your friend's cloth? They are not my friends and it's annoying that they are wearing the same uniform as I am. They are not your friends? Yes, sir. And it's annoying that they are wearing the same uniform as you are wearing. Yes, sir. So is that the reason why you choose to burn their uniform and beat them up? No, sir. Beating them up is not my fault. They decided to be lazy. It's their choice. Oh, it is their choice? Yes. I see. I see. Oma jana kuku le yara, Ọmọ tẹ́yà bá e ẹyá ló I see. I will decide the best way to handle your case. And by so doing, I will decide to give you a letter to give to your mom before you decide to kill everybody in your classroom. Sit down. I will give you a letter. àtàrí àjànàkún kì í ṣẹrù tanto tá ń tó gbóná ojú ẹkún ọkà bímọ òòyà. ní ìníwọ̀ wa bẹ́ẹ̀ ni mà. tá a fi kékeré tá a yan yan yan nù lé tèmi àtọmọ mi ti dé ta kékeré ẹkú ilé ẹkú ilé wa rẹ ni dáhùn ah, ní hmm. ìlò wá sẹ́ǹgẹ̀rẹ̀ sí. ǹgọ ẹ̀gúsí tẹnisẹ náà ni mò ń sẹ. ọmọ kú sẹ ẹ ti ṣe bẹbẹ. adérọ́pò dérọ́pò máa bọ̀ wá fún ní ìwé tó gbà wá kó jẹ́ àwọn ohun tí wọ́n kọ́ nù rẹ̀. kẹ̀kẹ́. ó yá ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ìgbé àwòṣẹ́ tí ń rán sí a. kí ni. mo ah i'm finished ajémijé ah kí ni kí wọ́n wí. ẹ wá gbà mí ṣé nítorí n tó ṣe dà láàmú pé kí n mọ̀ bọ̀ rèé pé ọmọ mi kàn nàyàn márùn lásán ah, kò fọ́ wọn lórí kò gbẹ̀mí lẹ́nu wọn ebi ah, ó kàn nà wọn ó sì sun aṣọ iléèwé wọn ni ó sì lóun ó ṣaṣọ iléèwé wọn di tuntun dákun èèlò ni wọ́n ń taṣọ iléèwé ọ̀hún ebi bí má sì ti fún wọn lówó aṣọ ọ̀hún ebó ṣaṣọ wọn di tuntun nu. Eh, eh, eh, ìyá wa ṣe é. wọ́n dà ń láàmú o ah, a gbọ́dọ̀ bímọ nísọ ewúrẹ́ kó mọ hùwà màálù bàbá rẹ̀ ló jọ ńgbà bàbá rẹ̀ wà bíi tiẹ̀ a máa fòkòfọ́ tíṣà lórí bẹ́ẹ̀ ni tí nǹkan kan ò sì ní ṣe. Mr Principal kí ló tẹ̀ ń gbé màmá lẹ́mìí gbóná ṣé ká pamọ́ fún yín torí pé ẹ ló ṣe nǹkan tí ò dáa ṣé pa fún yín ni look here I am a helpless mother I need help so this woman will not turn my son into a criminal help me handle me like your own son. kí ni ẹni tó ń dùn mí ni pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ náà làwọn náà ń kí lẹ́yìn tẹ̀sí ń bínú làwọn náà ń bínú. nǹkan tí mo ti ẹ̀ sọ fún wọn ni pé bóyá ká mọ́ ọmọ kúrò ní skul wọn. èyí tí wọ́n sọ yẹn lèmi ọ̀fẹ́. láíláí láíláí láíláí bó o tiẹ̀ fẹ́ kò lè ṣẹlẹ̀ ah, ah, ọmọ mi kúrò léèwé yìí ẹni tí ọba tẹ lọ́rùn ni ó kú òfun wọn mm-hmm. ah, ò wí fún ọ ni orí ilẹ̀ tí wọ́n kọ́ iléèwé wọn lé lórí bàbá bàbá rẹ̀ lónílẹ̀ ṣé nítorí pé mo mọ wọ́n wá hà yín wá máa béèrè ẹ̀tọ́ mi ẹ ká àbùkù. ó ti yé mi ma ó ti yé mi ma ó ti yé mi ma i will do everything possible ó ti yé mi ma. possible gangan náà ni o ni o nǹkan gbọ́dọ̀ sọmọ tèmi o padà sí ibi tó ti kàwé rẹ̀ lọ́mọ kàwé rẹ̀ lọ́mọ kàwé rẹ̀ lẹ́lẹ̀ jáde òdùbà lọ. mo ní bá jà bí ìjì ta ló tó gbéná wojú ẹkùn láyé ìṣàwó àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé tá n tó gbóná ojú ẹ pàpà bímọ. orí kìnìún bímọ. kí ni nǹkan náà òru dọ̀sán ni. àbúrò ni àbúrò dọ̀sán. òmùrò. Ah. Ah. Ah. Eh. arábìnrin yìí. Mm sọ́ọ̀rí gbogbo tó yẹ kọ́ ọ sí láti jọ ẹ̀ hmm. ìbẹ̀yìn ìrìn mi ìrìn mi. fẹ́kẹ̀ ìjọ ẹ̀ náà ni. Hmm. gbọ́ tí o ti rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn hmm. kò sí ohun tá a fi jọ yìí ṣe èmi nìkan náà ní dá ṣe èmi nìkan ní dá ṣe sáwọn lórí ọmọ ah, gbádùn mi àsìkò tó wá fara balẹ̀ yìí. Ah, tó inú ẹ̀gbọ́n mi mọ̀ dùn lọ́rùn nira yìí lọ́rùn wa ṣe ń ṣẹlẹ̀ wa nù ntẹ́gbọ́n mi fẹ́ kó ṣẹlẹ̀ gángan lọ́sẹ̀ ìgbára dúró fún ìwọ náà wà gbádùn. èdè máa wò ó ibà ẹ̀ mo ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn bọ̀ báyìí èmi náà ti fara mọ́ gbogbo nǹkan tẹ̀ fẹ́. o ti fara mọ́ ọ ọ fakọsakọ mọ́ ọmọ mm-hmm. pé mo wí fún ọ pé bọ́ọ̀ bá fakọsakọ akọ náà ni ó padà sáré orí ọmọ akọ. Mm-hmm. Mm ṣé ìwọ mọ̀ pé sífà ṣe ẹrù ò ní bọ̀gbẹ̀rì ni adé afúnkìnù ti lọ rèé fìtàn pàjà láàrin àwọn mi ṣe mo tì í ẹ̀ bá rò ní o. Ah. Mm. Mm-hmm. Mm-hmm. wọ́n sì má ṣe ìkà òsùn. má ṣe mí àkì í ṣe mí àkọ́tẹ́ náà wọ́n ṣe ní ìdílé lórí. This is the way I wanted to be. This is the way I wanted to be. Oh, this is the way I wanted to be. Oh yeah. Hey, I want to be a papa. Hey, I want to be a papa. Hey, hey, I want to be a papa. This is the way I wanted to be. This is the way I wanted to be. This is the way I wanted to be. This is the way I wanted to be. This is the way I wanted to be. Hey, I want to be a papa. mo dẹ̀ rí pé time ti lọ mo ní kí n máa yín mọ́ ọmọ yín lọ sí school. sọ ah, bá mú lọ lánàá ni àbọ̀ bá mú lọ ń jẹta ìwọ ọmọbìnrin má ti oko wá dá sọ̀rọ̀ tí ó kàn lé o má ti oko wá dá sọ̀rọ̀ tí ó kàn o sọ bá mú lọ lánàá ni àbọ̀ bá mú lọ ń jẹta sọ ara rẹ o kọ mọ́kàndínlù yọ. ọmọ dákúnjá lọ́jà rẹ̀ mọ̀gbà tọmọdé léèwé tí ó kàwé gbàgbàgbàgbà kó gbélé wọlé fún mi ríranù. ìfúnpá yín wà òkè. kí ló sọ. <laughs> mo ní pé ìfúnpá yín ó wà òkè kọkùnrin ṣe ó wà òkè ṣùgbọ́n kẹ́ tún máa ṣàì láti máa rẹ̀ sí wọn má jẹ́ kí nǹkan bí òróró pọ̀ nínú nǹkan ẹ ṣe wo wo. ẹ ṣe fẹ́ sí ta lélẹ̀. ẹ mọ̀ ni. mi mọ̀. ṣebí ìyàwó ajàbájẹ̀bi ìyàwó olórí ọ̀dọ́ ilé aṣàjẹ́ tọ́wọ́ alálẹ́ ọjọ́ tó fẹ́ wá pàdé mi dé. ọ̀pọ̀ agbá ni abẹ́nu rẹ̀ wúwo láti ṣe mí pẹ̀lẹ́. ìsìrí ọba wí ìrìn ọba wí nígbà yẹn pé òdúró gbẹ̀kan lé yín kó tó fáwọn dìndín tó fẹ́ lọ́kọ. ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ta ni ìbátan bá wí ó mà ní discipline rárá o. Ah, ah. ṣé wọn kọ ẹ lóde tó ó ń kílìm pé wọn kọ ẹ nìkan ṣé ẹ̀kọ́ wà lára ti ẹ̀gbọ́n báyìí. ìbéèrè ó eh? ń bi mí o ta lè mí ó bi bẹ́lẹ́ bọ́tọ̀ mi sọ. kí ah, ni ó lè fún mi àjà ó lè fún mi àjà ó lè fún mi. sọ̀rọ̀ sọ fún mi àjà ó lè fún mi àjà ó lè fún mi àjà. nígbà bàjẹ́ nígbà bàjẹ́ ayé ọ̀hà ah, ẹ̀ka bá mi jẹ́wọ́ lánàá. ó kù ní ẹ̀jọ̀ mi ọ̀ ẹlẹ́rìí ibú ti pa lápẹ̀yà ah, ó sòkò ní ó sòkò ní ìwọ ìwọ ìdùn ọ̀bàjẹ́ ìdùn ọ̀bàjẹ́ ẹ̀gbọ́n mi ọ̀. Ah. Mama. Mama. Ah, ah. Kí ló dé ìwà arábìnrin yìí? Tó ní jẹ́ fẹ̀dọ̀ lórí òróró. Ẹ má bínú mà. Aago márùn-ún ìrọ̀lẹ́ ti lù. Gbogbo àwọn ọmọ tó lọ sí skul pátápátá gbogbo wọn náà ti dé. Ọmọ yín ò tí ì dé. Ẹ̀yin lè dẹ̀ sọ fún mi láàárọ̀ pé ó ní pé kẹ́ má wàá mú òun kó máa máa tẹ̀lé àwọn ọ̀rẹ́ òun bọ̀. Ó ní mo ṣe ní kí wọ́n bá yín pé èwo nínú àwọn ọ̀rẹ́ lòtẹ́ẹ̀lì. Kẹ́ ẹ mú mi lọ sílé ẹ̀ka lọ mọ́ ọmọ ń bẹ̀. Ìyá Tọ́kẹ́ náà tún lọ́mọ òun náà ò dé. ẹ júwe bẹ̀ fún mi bóyá kẹ́ ẹ júwe fún mi kí n lọ màmá má lọ mú wá ẹ júwe fèmí. adémídé ẹ bá wọ ọmọ mi ẹ ṣàánú mi ah, ẹ ṣàánú mi torí Ọlọ́run. ẹ ẹ ẹ ẹ lẹ́hìn ẹ gbọ́ fúngbọ̀n ni adémídé kò léèwé lẹ́nu. adémídé wà sí skul lẹ́nu mo kú o. wọn náà ló jẹ́ kí a wá pé kí ló dé adémídé àti tókè òbí wá sùn mí. Ah! ẹ ah! Ah! ẹ ráwọn méjèèjì àtàdémídé àti tókè wọn wà léèwé. mo kú o mo mẹ́ bá wọ́n mọ mi o ẹ bá wọ́n mọ mi o tẹ́ ẹ bá wọ́n mọ mi fún mi o kú o sùn o. wọ́n sọ pé pé gbogbo ẹnu rẹ sọ òjàre ìwọ náà kọ́ náà dáadáa ni. kí ni mo ṣe. ìwọ kọ́ ló dálẹ̀. kí ni mo ṣe iṣẹ́ wọ́kọ́ ló lọ rìn bá ìyàwó àjàmọ́jẹ̀bi jà ṣé wọn ò wí fún ọ. Ah, èmi ti mọbi tọrọ ìtì wọ wá mo ti mọbi tọrọ ìtì wọ wá. Ah, àmọ́ gbogbo ilé àṣàjẹ́ ẹ ti dáràn o eh. ẹ gbà lọ́wọ́ mi o. Ah, ẹ wo ẹ má sọ pé kí n dákẹ́ mọ́ báyìí o ọmọ mi ni kẹ́ ẹ wá fún mi o bíbẹ̀ kó fọlá ló ní òkú sẹ́wọ̀n o. kẹ́ ẹ máa jèso lójoojúmọ́ kẹ́ ẹ máa mú mi kẹ́ ẹ dẹ̀ máa sinmi ṣẹ́yìn pẹ̀lú gbogbo òun àtògùn tá a bá fún yín bójú tó dákẹ́ rọ́rọ́ ń gbé ni lọ. àmọ́ pé ó Àjàbí ìjì. àmọ́ pé àmọ́ pé yéyé àmọ́ pé Àjàbí ìjì zazina zazina zazina zazina èyíra. bí ó dogun kó dogun bí ó dìjà kó dìjà bí ó dogun kó dogun bí ó dìjà kó dìjà ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹgbẹ́ wo ni wọ́n ṣe. ṣẹgbẹ́ kó dogun ni àbí kó yanjú ṣẹgbẹ́ kó dàrú ni àbí kó yanjú ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹgbẹ́ wo ni wọ́n ṣe. àwọn aṣojú ọlọ́mọ kan ló ṣòro kó o kó àwọn aṣojú ẹni ẹ bá rí ẹ pa ẹni ẹ bá rí ẹ̀yìn kan ó tó lọ ẹlẹ́kẹ̀yẹ kò jẹ́ ẹlẹ́kẹ̀yẹ má lọ yà jẹ́ kò ní mo lè kó wọn ọmọ lẹ́yìn mi. ẹ kò ní dọ̀ mí láyà lónìí ni kò ní dọ̀là ojú atúnarí òwe àkàlà. òní ni dandandandandandan bẹ́ẹ̀ ni kò ní dọ̀là. ìwọ ẹ̀ mi rèé tọ́ba aráyé rẹ̀ sì mọ gúnlẹ̀ lẹ̀ bàbá pàjánàkú láti wo rẹ̀ bọ́lẹ̀ ìpọ̀rí ìgbàlà òní rí ó sáwọn tó tùwòtù. Alija apá tètè rẹ kó wọlé apá tètè kó wọlé. kó yanjú ṣẹgbẹ́ kó dàrú ni àbí kó yanjú. ilẹ̀ gbogbo yín ẹ bẹ̀ kú tán. ewọ ilẹ̀ omi ọ nítorí pé o mọ̀rúkọ tí wọ́n pelẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ bá mi gbé mi ilẹ̀ mi. <laughs> ó jẹ́ wọ̀ ìgbà kọ́dọ̀ wọ̀ ìbá ṣẹ̀ láìṣẹ̀ ìgbẹ̀yìn ìyá mi oṣù lójú ó tì rí ẹmọ mi ló tì àwọn bàbá mi ẹmọ jì ohun mi. ìjà ṣẹ́dẹ̀ pọ̀ nù kí n gbórí ilẹ̀ kí n ṣe rere kí n gbórí ilẹ̀ kí n ṣe dáadáa ìyá mi ẹ̀ lójú ó tì mí àwọn bàbá mi apàtẹ́mọ̀ṣẹ̀ àti àmọ́jẹ̀bi ẹni látòrí wọn tó fi wá dórí mi ẹ mọ́jọ́jú ó tì mí. ilẹ̀ ooo kí ni nǹkan náà. ìyá mi ẹ yọ sùn. mo kò wọn bàbá mi rí kò sì lè wù mí. ìrà ìrà. ẹ wo òrìṣà. alágò mi ni ọjọ́ díẹ̀ yìí. ẹ wo òrìṣà. mo mọ̀ wá dúró apani ẹ ẹ wo sà adébi tó lóògùn ti ń sà. ọmọ ọlọpọ tí mo jẹ mo mọ wá dúró apani a máa ń jọ pariwo yín ni ọmọ ni alágbára ọkùnrin ogun ni mí kí n gbọ́dọ̀ sójú nǹkan tó bá tún ní kó o ṣe lé nìí kó o máa wí bẹ́ẹ̀ ni o tí wọ́n ní kẹ́tẹ̀ gbẹ́mọ́ra kẹ́tẹ̀ gbẹ́mọ́ra rẹ. wo èyí ní fọ́ọ̀gùn mi sọ fún ah, ah. mi jẹ olórí ibú kò ní ojú kò. olórí ibú ọ̀rọ̀ ti ṣe mí. ogun yá ṣẹgbẹ́ kó dògún ni ah! àbí kó yanjú ṣẹgbẹ́ kó dàrú ni àbí kó yanjú ni. wọ lónìí òní máa pa tabana, tabana muni aláwámú ah, ilé pè mí abánámú ni abánámú. n sọ fún ọ. iná orí kì í jọlé. ewọ òrìṣà. ẹyin ni. ilẹ̀ ewọ ilẹ̀ ewọ iná orí kì í jọlé òòrùn wọn kì í jọlé. ẹnu ìpín ọ̀ràn jì ẹnu ẹyẹ ọ̀ràn kúta ikú mi àfọlá nítorí pé a kì í gbọ́kulẹ̀ ikú kì í palẹ̀ ikú tó pa mí ojú buhari. irọ́ ló gbà irọ́ ló gbà irọ́ ló gbà irọ́ ló gbà irọ́ ló gbà irọ́ ló gbà irọ́ ló gbà irọ́ irọ́. àbí kò yanjú ṣẹgbẹ́ kó dà. ẹgbẹ́ wo ni wọ́n ṣe jọ̀wọ́ rọra o ìwọ alágbára jọ̀wọ́ rọra o ìwọ alágbára torí pé bẹ́ni ti rí ọ̀la lè máa rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́ ó mọ bí fáàbò mọ bí ọ̀pẹ̀lẹ̀ dẹ́dẹ̀ mi rà ó ṣe jẹ́jẹ́ jọ̀wọ́ rọra o ìwọ alágbára máa rọra káàbọ̀. ẹ ṣé gan thank you so much guys okay ẹ ṣé Um, yes sir. kọ́mpásán. ó oh, ó ti yé mi. èyí kò já sọ lọ́n ti yín. o ṣe o ṣe o ṣe uh, change ti bi tó kú àbí. Mm, lọ́rọ̀ ẹ má wọ̀rọ̀ má rí yín by weekend okay thank you so much ẹ ṣé gan ẹ bá mi kí àwọn tó kú yìí ẹ ṣé gan ẹ ṣé o all right god bless you guys Oh. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire náà ogun tọ́lọ́run ti ṣẹ́kù tún ní gbórí mọ́ yeah i'm so happy for you you happy to see mommy right that's good ẹ yes he's happy he's happy to see mommy it's okay it's fine pẹ̀lẹ́. john. at last welcome back home. okay ah, pẹ̀lẹ́. ìyẹn nípa tún lè padà wọnú ilé wa a ah. tún padà dé big john. a dúpẹ́ lọ́wọ́ náà ojoojúmọ́ mo máa dúpẹ́ fún ẹ o ṣe gòlì. ọlọ́run ló ṣe. dídùn dídùn nìyẹn àti olódodo. ogun tí ó ti ṣẹ́ kò ní gbórí mọ́ ẹ̀pẹ̀lẹ́ máa kó rire I know you are very happy to see mommy again that's nice oya ẹ jẹ́ ká wọlé. Ah, irọ́ sà o mọ́mí adémídé èmi fẹ́ máa lọ sí Ghana. látàárọ̀ tá a ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà ẹ̀ ẹ máa lọ Ghana ilẹ̀ máa ti ń ṣù. ọ̀gá owó rí mọ́tò. ṣé ẹ̀ wọra yín ni ṣé bẹ́ẹ̀ ṣe kúrò lóyún lélẹ̀. Ah ẹ bá mi àṣẹ tó bẹ ṣe máa lọ Ghana lọ́la. ó lè di Ghana báyìí náà wọ́n jọra Ghana. ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ ẹ pẹ̀lẹ́ kú orin náà mà. Ah, <laughs> <laughs> wọlé wọlé wọlé wọlé ẹ wọlé. ilé ah, bẹ̀rẹ̀ wá wọn ká jọ yọ ó ṣe dúró kí mi náà fẹnu kú. Ah, ah. màmá tókè ohun yín la tún gbọ́ wẹ́rẹ́ yìí ẹ máa kújọ́ mẹ́ta ọlátókè ní nǹkan adúpẹ́ o náà wà níbẹ̀ o. adúpẹ́ olúwa ṣeun olúwa ṣeun a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ṣé ti ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí Àmọ̀pé Àjàbíjì ẹ̀yin ọkọ mi ẹ dákun ebi ní pa mí ẹ dẹ́kun mo fẹ́ ra ògì nílé òǹkòkò ni ẹ dẹ́kun ẹ gbà ẹ bá ń rà á ẹ dẹ́kun ẹ bá ń rà á ó rẹ̀ mí. mi ní sori burúkú tèmi ò lọ. Ah, ẹ̀yin ọmọ yìí ah, mo ṣe nǹkan kan fún yín ẹ̀yin ọmọ yìí ẹ sì sá lọ. Javi. No more human rights abuses, yes or no? If you are not thinking of anybody, think about our parents. Think about your health and safety. I'll be going to jail for what I did not do. She's not a medical doctor. She's a lawyer. A lawyer. My son, Who's your son? Kọ́sì mi tà ń sọ yìí, ó fẹ́ kó lọ sẹ́wọ̀n ni. Ṣé fẹ́ kí n máa parọ́ fún wọn? It's against the ethics of my profession. It's a fifty-fifty chance. Ọ̀tá wo lẹ lẹ lẹ lẹ lẹ dáwọ́ sùúrù ìdàgbẹ́? Ìyàwó ọmọ yín rèé. Ẹ̀dà. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́. But as it is now, we need to move the cops. to our office. So we need your help in conveying the body. So I might need the motor in. Eh, That's the office. kábíyèsí rẹ olódùmarè àṣé kò sí alágbára kankan bì kan àfọlọ́hún hmm, mo lè gòkè mo lè sọ mo lè tàpá mo lè fan àsọlọ́hún ní jẹ́ bẹ́ẹ̀ ah! ìwọ náà lọ́dà báyìí tá bẹ́ẹ̀ tí ó gbóná ojú ẹ̀kùn láì sáwó ah, ah, lójú ayé rẹ náà ilé akíkaka sì dahoro wọn náà wá di ń tọ́ ọ̀dà yìí ah! mo gbà mo gbà mo gbà bọ́lọ̀ nìkan lọ́ba alágbára ah! àti lóòótọ́ ni pé bọ́ọ̀bá láyà kó ṣèkà bọ́ọ̀bá rántí kú gáà kó sòótọ́ náà hmm. ṣe. simakiri sinikikiki máa yí ìyá wọn pé sí Àjàbí Òjìrè eye máa ma, máa kàkí. tó bá ọpá kó kú lẹ́sẹ̀ lọ́mọ aráyé kí ni màá sì ní kú.